adúpẹ́ ọ̀dọ̀ náà ọlọ́ọ̀bà tí ọba jọ sí agbára ìgbé àti ìgbà àgbà Muhammad sallallahu alaihi wasallam ìrìn àwọn akẹ́kọ̀ọ́ ìjọ ìgbà àtàwọn arìnrìn àtàwọn ìjọ rẹ̀ àti gbogbo ìlú ìlú ọ̀dọ̀ ọ̀dọ̀ Islam ó ti tẹ̀ ọ́ gbẹ̀gbẹ̀. nínú òṣùwọ̀n sọ́wọ́n ti pa àkàǹbá lọ kọlọ́ọ̀dé abúlé láyọ̀ Allah. wọn ìtòpá ló nínú àwọn ọlọ́run. àti ọlọ́run ti ní ẹ̀rọ gbádùn tó fasọ̀rọ̀ bàtà àyàmú ẹ̀rọ àwọn ọ̀gbọ̀n yà. yẹn kẹ́kọ̀ọ́ àwọn ìpinnu aláàbàrí ní tàhákùnù ni wọ́n pè yẹ ìpìnyẹ̀lẹ́fẹ́ ìfiyèsí àárín àárín àtòlù yorùbá tí wọ́n ní. máa tẹ̀lé. ìbànújẹ́ òsínbà ètò ṣẹlẹ̀ nínú àwọn ọlọ́run ọ̀tọ̀ mùsíbà ọ̀tọ̀ ìbànújẹ́ lórí mùsíbà mùsíbà yìí lọ ìbànújẹ́ oṣù kan sẹ́kù lílọ mùsíbà gbígbé ìbànújẹ́ òkú òun ẹ̀ ní ẹ̀fẹ̀ fún nǹkan bíi tọ́lọ́run tó ń ṣe nínú àwọn ọlọ́run. ¡Gracias! tí wò sí wà láyé àdéjúlò lórí ilẹ̀ fún ọmọ àti ìlú ọmọ lọ ojú kan náà kò sí kankan tó tún lọ bẹ́ẹ̀. ìwé wọn nípa nípa fúrú nínú sọ́ọ̀tù bàrà ayé àti eight ọlọ́ọ̀ni wọn nípa nípa fúrú rọ́mà làwọn yóò wá nínú wọn bí máa kásàdú láàrin jẹ́lá làwọn kò là á dá balùwà wọn mọ ìlú là ń yẹ ìlú bí tilẹ̀ dájú dùrọ̀mẹ́ aláàánú ọlọ́run nínú àánú rẹ̀ láwùjọ àti aláwùjọ àtúntò òbí máa dàsàrú tọ́ba ti dé báwọn ọ̀sẹ̀ táwọn apáàlù yìí máa bá ti àtàwọn tó jọ wọ́n bẹ́ẹ̀ ni ọlọ́run ti ń gbá wọn ti ń fìyà jẹ wọn láàyè jáde àbúrò dáadáa ìyá kíákíá lọ́dọ̀ wọn ìbá bẹ́ẹ̀ sí wọn balùwẹ̀ àwọn ọmọ rẹ̀ lónìí àánú ọlọ́run ní pé àsìkò kan ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run láti jẹ́ ní omi ìlú lè wò ìlà kó o ní ìlú sàṣìkẹ́kẹ́ níbi ìyá ọlọ́run àtàkùn lọ́dọ̀. tí ìtumọ̀ àti pé bọ́lọ̀ ṣe sún ìjà bí àdìyá ẹ̀kúrẹ́ rẹ̀ wọ́n jẹ́ ń bẹ̀lẹ́ ayé yìí o ilé ayé yìí tó lò kò ní mọ́ kàmá rẹ̀ ìdí òdò dẹ́rù bá rẹ̀ yọmọ dẹ́rù bá rẹ̀ ìdí òtò jẹ́rìmà yìí ikú tí wọ́n bẹ́ẹ̀ tẹ̀ tàpá tẹ̀pá wọ́n kọjá lórí wípé ayé kẹ lọ́nà sóòlù tí ó ti kódà wọn wáyé sí rẹ̀ yìí sí nítorí ọ̀rọ̀ kó kẹ̀kẹ́ òkè lọ́nà kódà wọn bá gbé bí ewu bá gbà wọ̀ àwọn olùgbé ni máa ti la ìta mọ́tìrì ní sàrùbí màkà. ọkà ọkàyà mọ́ràn ọkà àdìgbà nínú ọ̀sán àwọn ọ̀sán náà méjèèjì ni ọlọ́pàá yìí fẹ́ wá ń sọ fún wọn pa àwọn yòókù bí àwọn ọlọ́jọ́ wọn nínú súrọ́ọ̀tì àná. ọlọ́pàá yìí fẹ́ wá sọ yìí pé nínú súrọ́ọ̀tì àná ayé wa kọ̀ sẹ́wọ̀n. ọlọ́pàá yìí fẹ́ wá sọ pé fàyín kàdàkùrúkà fàyín kàdàkùrúkà pàtó lọ́rọ̀ bùkún ló rà mọ́. فإن كذبوك فقل ربك ذو رحمة واسعة ولا يرد بأسه عن القوم المجرمين ọlọ́run nípa yín kẹ́kẹ́wò táwọn yahudi tí ẹ bá tóbi lọ́dún wa lẹ́bi ń pa ọ̀rọ̀ bá fàkúrú dúró àmọ́ dúró àmọ́ sí ló wà sá ẹtú ní àkókò báyìí ni bí ṣe ń sàánú èyí tí mo jẹ́ mú èyí tí mo jẹ́ àtẹ́bí ọ̀rọ̀ àtàwọn tó tẹ̀lé mi kò ní í dá wà nínú tiẹ̀ náà ló lórí ti náà bẹ́ẹ̀ ṣe kèmí lé sí dúró sí wà sá ẹtí àkókò rẹ̀ báyìí lọ́wọ́ ṣùgbọ́n wàlá yẹ̀wò dùbà tó wù àjẹ́ ọ̀rẹ́ kò dé níbi nígbà tí ìyá rẹ̀ bá gbé wá bá àwọn ọ̀daràn sẹ́ni kan tó lè dàgbà tó lè ṣẹ̀kọ̀ fún tọ̀. ọlọ́run tó sọ fún wa sọ́ọ̀tì náà ayé àti ìwọ́n pàlọ́ ìwà ìgbòho wà lóògùn ẹ̀ ń ṣàkóso rẹ̀ ní mọ́tàlá. kó mú yàn lọ́mọ ọ̀rọ̀ nǹkan ẹni kọ́ kakura ọ̀tọ̀ ni pé ntí ẹ sọ fún bímọ ọ̀tọ̀ nìyó ńgbà wọn gbìyànjú gbìyànjú gbìyànjú láti mẹ́fúdẹ́tì wá nígbà bá a lè fi ní ọ̀rọ̀ mi tó lọ àwọn òtí ẹ̀ tó mú lọ́mọ náà àyànfẹ́ ló ṣe àyànfẹ́ àyànfẹ́ ó mú lọ́mọ ni ọlọ́ọ̀ni àti bíbí àti mímú lọ́mọ òsì kàkà tó ṣe ọ̀rọ̀ ọkùnrin wàtá ọdún takada rahman wàlájà àwọn káàkiri ni wọn sọ pé ọlọ́run bá láàánú jùlọ ó mú ẹ̀rẹ̀ kan lọ́mọ ọlọ́run bá sọ pé lápọ́jì tó ń ṣe àìdá nǹkan ìmọ̀lẹ́mọ̀ wáyé nǹkan ìmọ̀lẹ́mọ̀ ń sọ yìí èèyàn ọ̀sán tó ní kò bímọ ẹ̀rọ bímọ ẹ̀tọ́ wá ní kò burú kò bímọ tó lọ ó àyàfi ọmọ lọ́sẹ̀ sí ọmọ lọ́mọ ni. ọlọ́ni kàkà ló sàmà wá sórí àpapọ̀ pàrọ̀nà mẹ́nu wọ́tá ìṣàkóso àwọn wọ́tá ìṣòro lórí ti bá a lò á dáa. sàmáwá fi àkọ́kọ́ pàdánù mílíkù sámà méjèèjì ọ̀fẹ́ ọ̀fẹ́ nítorí ọ̀rọ̀ tẹ́ sọ ọlọ́run ló kú tí ò di ọ̀wọ́. Bọ́láwọn ẹni mú olójú olówó gbẹ fún wa kò sí náà tó fún wa. Wọ́tá iṣan olè áwù ọlọ́ni ilẹ̀ bẹ́ẹ̀ lé ńlá kọ́yáwó wọ́tá ẹ̀rọ ìdílé àlọ́ àjà òkè bẹ́ẹ̀ lé wó kó tó pẹ́ nítorí ọ̀rọ̀ burúkú tẹ́ sọ pàrọ̀ ẹ̀ẹ̀mọ tọ́tọ́ ṣe tó lẹ́ni sọ ọlọ́rọ̀ yẹn ẹ̀ẹ̀mọ ẹ̀ẹ̀mọ ẹ̀ẹ̀mọ ẹ̀ẹ̀mọ tí o tó tẹ̀lé ọ̀rọ̀ tẹ̀lé ẹ̀ẹ̀mọ tí o ọ̀rọ̀ tẹ̀lé tẹ́ bá ní àwòrán yẹn pẹ̀lú ẹ̀mí ẹ̀ẹ̀mọ ló pọ̀ ẹ̀kẹ́ ẹ̀ ti sọ̀rọ̀. ọlọ́ni ilẹ̀ bẹ́ẹ̀ ọ̀fẹ́ òkè bẹ́ẹ̀ ọ̀lẹ́fẹ́ lágún òkè bẹ́ẹ̀ ṣubú lórí ẹ̀ kúrú tí ó tọ́ nítorí kíni á ń dá owó ẹ̀rọ àmàlẹ̀ wá dáadáa nítorí pé wọ́n pe ọmọ mọ́ ọlọ́run ọba láàánú lọ. wà má yá ń gbà pé ẹ̀rọ àmàlẹ̀ ayẹyẹ tẹ̀lé wá dáadáa tí ò ṣe é ṣe ní tí ọ̀rọ̀ fún ọlọ́run ọba láàánú lórí gbogbo ẹ̀dá ẹ̀ kọ́ wá ní ẹnìkan ní ààyè àyànfẹ́ kọ́ wá lóògùn lọ́mọ ẹjọ́ tó yọ lọ orí ilé ayé àtọ̀ orí ọ̀dà gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ ni àwọn bẹ́ẹ̀ ṣe ṣe abẹ́ àwọn bẹ́ẹ̀ ṣe ṣe inú inú ètí inú ètí ọkọ̀ wọn jù tí gbogbo wa tẹ́lẹ̀ pé ọ̀fẹ́ lọ́sì yẹ tí ọ̀fẹ́ bọ̀ bẹ́ àti tọ́lọ̀ bá yọ. ńgbẹ́ ńgbẹ́ bá dé sùkú tẹ́ bá wọn lọ sùkú tẹ́ ẹ̀sìn wọn ẹ̀tọ́ adé pé ọmọ ti ẹ̀ ọmọ tí o nìkan lọ́kọ́ padì ọmọ tí o nìkan ló gbúrú jẹ wá fún ọmọ tí o nìkan ló mú wá fún tọ́wọ̀n àti fún ilé tó sì dá rẹ̀. àyíká àti ẹbí kọ́ ẹ dábẹ́ ló àbí ní ẹgbẹ́ ọ̀gá òṣùkú ẹ̀ ẹ̀ sí ọmọ mi ọmọ mi ìgbà àwọn òṣùkú náà sì lélẹ̀ yìí ẹ̀jẹ̀ fọ́ra lórí ẹ̀jẹ̀ gbóúnjẹ tiẹ̀ náà ẹ̀jẹ̀ lówó ẹ̀dá wọn kájẹ̀ ìwádìí ọ̀rọ̀ ọ́fíìsì tí ẹ̀ ní kọ́lọ́kàn lọ́mọlọ́mọ ọ̀kan. ẹ wo bá a ṣe máa ń ṣe gúúsì bàbá lọ ọmọ náà tó ṣe ọmọ àlejò bàbá ẹ̀ náà lọ́kùn lọ́wọ́ òun náà lórí ìyọ̀wá àti bá mi ò ní ẹ̀rẹ́ láríkà ọ̀dà tó rà mí fi bílẹ̀. kí ni kí n tó lọ ìyàwó rẹ̀ náà tó bẹ́ẹ̀ wọlé irú ìjọba wo àná àbòsí ni kò sí nǹkan mi àbòsí bẹ́ẹ̀ báyìí sọ pé ṣé democracy náà lélẹ̀ wọ́n ní ti jẹ́ democracy náà nù wọ́n mọ̀ gbèsè alọ́pọ̀lọ́ ẹ bá wà famous ní àyè ẹni ọmọ ọ̀rọ̀ wọn. ẹ wo iye ọlá tí Ìyábọ̀ ti ní lábẹ́ bàbá rẹ̀ nígbà bàbá rẹ̀ mẹ́lẹ̀ bàbá àgbẹ̀ bí ẹ ti ń ṣe ìyẹn ẹ wà wọn kí ẹ bẹ̀ sí local government àti mẹ́ta yẹn bí àwọn ọmọ akálà bí àwọn ọmọ ọba bí gánà àwọn kíáṣíkà sọ́rí kíáṣíkà à wọn lábúrò ẹ̀ náà wà bẹ ẹ̀yin náà ti nàìjíríà wíwọ wọlé náà wọlé náà wọlé àbúrò ẹ̀ náà wà bẹ ó ti ní àtìmọ̀tìmọ̀ ó ti yí à sẹ́ńpé ìmọ̀lẹ́ ṣé pẹ́pẹ́ kúlẹ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ìyẹn lò àwọn tó ti lórí bẹ̀rẹ̀ sí gbélé ayé ó sì ní bàtà lọ ó sì ní bí bá para wá sí mọ tí gbogbo ara gbogbo ara ọ̀dọ̀ mi bò tí àwọn ìjẹ̀ tí ń bẹ lólóbi lásán ẹ bá ní ajímọ̀bí tó ṣe tó tí ó sì sì sí kí ọ́ lè fi gàdọ̀ wọ́n gbà díẹ̀ àdóòrè àbárò lórí púpọ̀ àrò lórí púpọ̀ à bẹ́ẹ̀ bá mú ìyẹ̀dì òbí mẹ́rin náà lọ sí lórí ó gbàdọ̀ yọ gbàgbé kó o ti jọ wáyé àwọn èèyàn mú o àti ìbọ̀lọ̀ torí àti jẹ́kọ̀ ọ̀rọ̀ sọ́kúsọ ní sọ lọ́lọ́run sọ pé wà kọ́ dáadáa rọ̀bà máa wà dáadáa ó sì dá bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ó wù yìí ọ̀rọ̀ tẹ́ ẹ ti la kẹ́yìsì kẹ́ ẹ ní ọlọ́ọ̀bá láàánú lọ́lórí ẹ̀dá ẹ̀ ọmọ ẹ̀ nìkan lọ́mọ ọ̀tàkùrọ̀ àwọn. وما ينبغي للرحمن أن يتخذ ولدا kọlẹtọ fẹ ta òbí ọlọ́run aláàánú tí jẹ rahman kó tó wá ní ọmọ nkúlù máa fi sàmà wá sí wà lọ́rùn ilà àti rahman ilà àti rahman àbúdá kò sí kíní kan nínú tí ń bẹ sánmà àti ilẹ̀ gbogbo ẹ̀ wọ́n jẹ́ ẹrú sí fọlọ́ọ̀nì nígbà wọn bá sàtọ̀gbọ̀n ló lẹ́ni mùsùlùmí lẹ́ẹ̀ máa ń gbéra yín lẹ́wọ̀ dédé ẹ̀ tó o gbọ́ ẹrú tiẹ̀ ń dàgbù tiẹ̀ kó ló ń dogun ni ẹrú ẹrú bá jọ́sìn ọlọ́run ẹrú ẹrú sì fún ọlọ́run kí làwọn á ṣe iná ẹ̀ ní gbogbo wa sì lè ń ṣe àti wọ́n bẹ́ẹ̀ náà tó ń sọ̀rọ̀ wọ́n bá tí èyí ọmọ ẹni kó kókó kò sí ọlọ́kọ̀ọ́ tó náà sì gbàgbọ́ yẹ tọ́lọ̀ bá wọlé ọlọ́run ní lápá dájúdájú ọlọ́run ti ṣe ìṣirò fún gbogbo wọn pátápátá àwọn ẹ̀dẹ́ ènìyàn àtàjẹ̀nu àti gbogbo tí ń bẹ wà á dá wọn á dá ọlọ́run ti sòun ká wọn wà kó lóhùn àti ìyàwó wọn lẹ́kẹ̀ àmà ti fárídá gbogbo ẹ̀dá pátá wọn wà lọ́wọ́ ọlọ́run ju àtìlẹ́ ọ̀kan ní ẹrú sì fún ọlọ́run ọlọ́run ọ̀la ẹ̀dá ní sí kódà ní wáyà. مرم بوغاما فبيه ربي إن كنت كنته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسي طبعا يكون مؤمن ورب لازمة سبحانك يا جيو كل وصف لك الله الله sọ pé jésù lè jésù àbọ̀lọ́ ọlọ́ọ̀lọ́ jésù sì bẹ́ẹ̀ lọ́dún gbogbo ìgbà tó kìlọ̀ ló ń sọ ọ̀nù ẹ̀ ti bẹ́ẹ̀ bí àtẹ̀jẹ́ ń bẹ̀ kí á ní gbàgbọ́ ló kékeré jésù lọ́dọ̀ọ̀lọ́ ọba ti gbà yìí pé inú bíbí ìbẹ̀ Ah, eh, ọ̀bẹ̀rẹ̀ rẹ̀ nìyẹn àti ọlọ́run bí ọlọ́run ṣùgbọ́n bá wá ní jésù bí ọlọ́run kó tó wá ní ìgbàgbọ́ pé jésù ọlọ́run ló ní à ìlú oṣù kéṣe bíbí kéṣe kéṣe ọ̀rọ̀ ọlọ́run kanu ó ti dọ̀rọ̀ àwọn èèyàn míì ní afẹ́kọ̀ọ́ onígbàgbọ́ nǹkan míì kò kú sojú ẹ kò ní tí ì bí ọ kò ní bí bàbá rẹ ní bí bàbá bàbá rẹ ló dá ìlú ti bẹ ọ yẹ kó ọlọ́run wá sọ lọ́wọ́ lọ́lọ́run sọ fún wa ní fúlàní sọ́run ti gbé wa náà sí wà máa ń sàwùwà á fa ayé á máa á bùdúrà á wàlẹ́ tó wá á kọ́dí àpẹẹrẹ àmì ìzànká á wà kọ́dí sàbà mi ń dẹ́sà á. ọlọ́run wa náà sí òun pẹ̀lú ẹ̀mí ọmọ ẹ̀dẹ́ ènìyàn wà máa ń sàwùwà àtọ́lọ́run tó dá bó ṣe rí. fa ayé á máa á bùdúrà á wàlẹ́ á. ọlọ́run náà ló fi òkì mẹ́ẹ̀mí onílé lórí ìbẹ̀rù ọlọ́run náà mẹ́rin ọdí afúnáhà máa ń zàkà ẹ bá dúró ọjà dúró ọkọ̀ ẹ̀mí ara ẹ̀ máa ń gbé ẹgbẹ́ ìlú bí ìwájú ọlọ́run àkọ́dé sáà bá ń da sáà ẹ bá ẹ bá mọ̀ ìlú òní lórí ó tó wá sí nǹkan mìíràn ó tó wá sí sínú lórí òdòdó rẹ̀ wá sọ̀rọ̀ kan ní ẹni bẹ́ẹ̀ ni ó sọ̀rọ̀ ọjọ́ ìgbàlè. tí a tún ẹ tó tutù wọn náà dúró wà á tán wà á rẹ bó ṣe báyìí náà ni wọn gbélé ọlọpàá ń gbé báyìí dúró wà á tán wà á rẹ kò sí ẹ̀kẹ́ ìṣẹ̀lẹ̀ iwájú ọlọ́run ní àkàmá ọ̀rẹ́ ní àbá àlè bá a ti bá àwọn bàbá wa ṣe ń ṣe nù láàrin wa ṣe bẹ́ẹ̀ rárá o ní oṣù ní iṣẹ́ iwájú ọlọ́run ọ̀dà ń ti ẹrù ọlọ́run fún ọ ní ẹ̀mí tí ọmọ sọ kúrúkúrú nù ẹ̀mí à ah, ṣe fi ní bí oṣù rọ́ọ̀nù báyìí ṣé kí ni yóò ṣe rọ́ọ̀nù láì. bí ẹnì tó jẹ́ ó ti di pòfẹ́sọ̀ pásítọ̀ ni ọmọ ọmọ lọ bá ìmọ̀ mi níwáyé ní ọ̀dọ̀ rahman olóyèdè pòfẹ́sọ̀ rahman olóyèdè lọ́ọ̀dì àyùmọ̀pẹ́. lọ́ba pé gbogbo nǹkan ló ń bá àwọn fẹ́ ọ̀rọ̀ kí ní ti ọkàn ọkàn pọ̀ lórí yìí. àwa yóò kó báyìí yóò báyìí islam rẹ ti ń súnmọ́ nù islam rẹ ó ti súnmọ́ nù wọ́n kì í gba islam rẹ náà lórí islam rẹ ti súnmọ́ ọyọ kọkọ lórí kì í ṣe trinity nìkan lọ yọ fọ lórí tó yọ fọ lórí pọnù ọpọnù ọpọnù àjọkàn yẹn ńgbẹ bá sọ pé mẹ́ta lọ́kàn ló mẹ́ta lọ́kàn wà nù ńgbẹ bá ní olú wa ní gbé lóyún rẹ lóṣù bíi ọtẹjẹsì lójú ṣùgbọ́n àlọ olúwa wọn wo. ìgbóhùn fi ádórí ẹ̀ ta ní orúkú ayé ta ní mu lọ́wọ́ ta ní darí ẹ̀ lánàá yìí tó náà tó wáyé ẹ̀dá àmọ́ rẹ̀ ni àtúntò tó wà ní ìgbà yìí tọ́lọ́ kékeré ọ̀gbọ́dọ̀ máa sọ ọmọ kó sànù wa ẹ̀jẹ̀ àfi tí wọ́n sẹ́gbẹ̀ẹ́ kan á kó wa bẹ́ẹ̀. wáyé ìmọ̀tòtò ó bí àlè ìdìbò tọ́lí ọlọ́ba ajá débẹ̀ lọ́dún ọlọ́ba ajá débẹ̀ lọ́dún ìkọkànléní ogún nínú àgbè tẹ́ẹ̀sì mọ àánú ọlọ́run tọ́lọ́ba pẹ̀lú ní Ar-Rahman Ar-Rahim aláàánú lọ́lọ́lọ́run tí ń ṣe àánú bẹ́dà òun náà ni nípa òdiwọ̀n tó bá bá wọn nínú mùsíbà ní ayé òdiwọ̀n tó bá bá wọn nínú mùsíbà ní ayé màtí mú àánú ọlọ́run tọ́ba yóò ju lọ́wọ́ ẹ̀ lọ́wọ́ wọ́n bá dé ìlú ẹ̀ lọ́dọ̀ àrẹ ìbọ̀rọ̀ láàyè sálù àmà ayé fàálù wà lóyún sálù. ọ̀sẹ̀ nìkan tó lè gbé ọlọ́pẹ́ lórí tó bá ṣe lórí ẹ̀dá ẹ̀ ṣùgbọ́n ẹ̀dẹ́ ní àtàkùn ẹni gbogbo wọn ìgbẹ́ ni wọ́n lọ lọ́dọ̀ láti yá wọn. kí ló tó gbìmọ̀ pé mùsíbà ìtọ́kọ̀kọ̀ tó ṣẹlẹ̀ sí ọ owó rẹ̀ ti jí lọ́wọ́ ń para ya. màtó màbá ti ń jù nínú àmì ọlọ́run afa wa fún àwọn oníṣòwò nílẹ̀ gbogbo àtọ́lẹ̀ ká ní ọkọ ìtọ́wọ̀sọ̀rọ̀ nìkan lọ́jọ́ tó ń ti bẹ́ẹ̀ ọyẹ kó tó máa fi ìgbé ògùn tó dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ pé fún àánú ọlọ́run iná ẹ̀yìn ìtọ́sẹ́kùn fún ọ̀tá ìlú rẹ̀ gbé lọ. ìdí òṣìṣẹ́ gbé fún dúkìá rẹ̀ wò tẹ́mi ọba ní tí ìgbó ìrètí ti ń bẹ àbí òsì lè ti mi. mo sì ìgbà tó bá dé wá bá ọ mọ̀ pé bó ṣe mú ọ àánú ọlọ́run bẹ̀rẹ̀ ọdún kan asẹ́tọ̀ asẹ́tọ̀ sọ́ọ̀bù kan ní lágbègbè àwọn èèyàn ọ̀nà tí àwọn èèyàn wà bá dẹ̀ gbàgbà asẹ́tọ̀ sọ́ọ̀bù kan ní níta fún ìlú bẹ̀ yọ̀bẹ̀ lọ́wọ́ mílíọ̀n bí wàhálà ti ṣẹlẹ̀ lákòókò tó ń láyà ọmọ tó ń abẹ́gbàgbé tí wọ́n sọ mọ́sálásí àdìbò bí wọ́n lọ lọ́wọ́ wọ́n wọ́n sá wọ́n sá kìíní yàtọ̀ tàbí kalẹ̀ wọ́n sá lágbára yìí gbogbo gbọ́dọ̀ di ìbàdí òbí kankan sí ibẹ̀ bẹ́ẹ̀ ló ti dọ̀wọ́ láyà mi ìbàdí ẹ̀kọ́ sísọ́ọ̀sì lọ́tí kàn ń gé àtọ̀ bẹ́ẹ̀ ni ẹ ti gbé gbọ́dọ̀ rẹ̀ ìjọ́nà ọ̀rọ̀ pé áà ọlọ́run ní ká ló ti sọ lọ́dọ̀ káàkiri gbìyànjú gbogbo ilé ìtàsí káàkiri gbìyànjú gbogbo ilé ìtàsí ìgbà mélòó wò yọ ọlọ́run ní mélòó kan ẹ máa fẹ́ wọlé káàkiri ẹ máa kó kí n tójú wọ. kò sì kí ọ̀rọ̀ láyé wọ́n máa ń gbé kẹ̀sí kí ọ̀rọ̀ sí kí ọ̀rọ̀ sí bí yorùbá ṣe ní tí ẹni bá kan ìkọ́ tẹ̀sán kankan ìlànà ńgbà bá dáàbò gbúà gbúà gbóhùn òsì nǹkan ní oṣù lára rẹ̀ nínú àwọn ọlọ́rẹ̀ bó ṣe mọ̀ ẹ̀mí mi ìbá lọ níjọ náà ẹ̀mí mi ìbá lọ lẹ́yìn ẹ̀ ẹlòmíì èdè mọ́ láti gbà náà èdè mọ́ tó gbogbo tó gbẹ̀mí ní kò fi padà náà ní ẹgbẹ́ wọn onídìí láìsí wọn bẹ̀rẹ̀ ní kọ̀ọ̀lá rẹ̀ kí ló ṣe pé bóyá wọn tó ẹ̀fọ́ láàrú n ò sì ní láàrin akólé náà sí ìmọ̀ ìlú Nàìjíríà ẹ bá tọ́ fẹ́ lómi ìlú òkèèrè yóò ní máa kú ṣé lè ṣì bàtà kẹ́yìn báyìí yóò rò pé pa ọ́ yóò rò pé pa ọ́ mùsíbà tó bá dé bá ọ́ bí ọmọ mùsíbà tó dé bí ọ́ ní dúkìá mùsíbà tó dé bá ọ́ níbi iṣẹ́ bó ṣe mọ́ ọ́n mọ̀ pé àwọn ọlọ́run inú ẹ̀rí tó kù á máa alákọ̀ọ́kọ́ yìí pé ilé ayé ìgbẹ́rẹ́ tọ́tọ̀ ń dára ní àdéhùn ìjẹ́ lọ́nà sí àdéhùn ni pé ìdéhùn wa káwa kọjá mbẹ kìsì kúnyà wa ká wùdó bẹ káfẹ́ kọjá níbi ayé mi aṣojú kọjá rẹ o tó ṣe tọ́nà àbò ní ṣe tọ́nà tó ṣe sùúrù lórí mùsíbà àbò ní ṣe ẹ̀wù tọ́nà sọ fún wa tó pàkíyèsí wa níbẹ̀rẹ̀ sọ́dọ̀ lóyún tọ́lọ́ba sọ pé tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir alladhi khalaqa al-mawta wal-hayata liyabluwakum ayyukum ahsanu 'amala wa huwa al-'azizul ghafur ọlọ́ni tabaraka alladhi biyadihi al-mulku ìbùkún bẹ́ ọba tó ti pé ọwọ́ rẹ̀ ní gbogbo ń kéèyàn lé pátápátá olú ní tí mo sì bàbá dé sí ọ kéde pípa náà lọ́wọ́ àmọ́ wá náà kàlíkì lọ́wọ́ àmọ́ wóògùn kì lọ́wọ́ àmọ́ yẹlẹ́ láwo yọmọ yẹlẹ́ àfọ̀npá kí a gbọ́dọ̀ wá ní. bá a bá sí mùsíbà àrí gbọ́dọ̀ ló ń tọ̀hún náà máa wá ṣe bọ́sọ́rọ́ tó lè kéde. a ní àtọ̀tún àtòsí rẹ àtòkè àti tẹ̀lé owó ọ̀wọ́ ọlọ́run ìtẹ́ ọlọ́run tuntun tó tó lù wá rẹ mi ní sùhánù láì alẹ́ ẹ̀rí èyí ti ń tí mo sì bẹ̀rù kúlẹ̀ nílé wá ní gbogbo àwọn tí wọ́n kéde ṣílíọ̀nù bílíọ̀nù tí wọ́n tún ọkọ̀ owó àti wọn kó abára kọ̀ lọ. bó jẹ́ ìlẹ́gà lọ́pọ̀ bí àwọn òfin lọ àwọn ní òsì ọ̀rọ̀ masa ọmọ ini yang baca ní déyàn bá patah, mọ́ nàìjíríà kò ní ní pátá kò ní ní wọ pátá kúrọ́ ìsọkúsọ gáà. èèyàn ra nǹkan gidi pẹ̀lú aláàbò ọlọ́kọ̀ ọ̀rọ̀ fún wa nínú àdúrà nàbí wọ́sálà náà àyè wọ́sálà ọmọ sọ pé aláàbùmá ìwọ náà rọ̀mí náà pẹ̀lú aláì táyọ aráàmù táraàmù bá jẹ́ one billion nínú ọmọ rí one billion aláàjì. àwọn èèyàn náà bẹ̀rẹ̀ lórí ìgbàlá wí ẹ bá ní tọrọ òun bá àwọn ọkọ̀ fún ìkọ̀kọ̀ gbogbo òun là kẹ́yìn pé àwọn ọkọ̀ rẹ̀ yóò tẹ̀lé kọ́ gbogbo òun là kẹ́yìn. kódà máa mú òun lọ kó tí ẹ kọ́kọ́ sọ wíyẹn lẹ́mí àwọn àwọn èèyàn náà bẹ̀rẹ̀ àwọn ọ̀la wọ́n wà á rí ọdẹ ní wọ́n náírà wọ́n gbé bóòlù lábẹ́ rẹ̀ kò sí kankan ní pé àlùbínà dínà nìyàwó ọ̀rọ̀ iná ẹni pé kọ́lọ́ ò fi ọ̀rọ̀ sínú ẹ̀ ní bọ́ọ̀bá ní tó ti wọn ò ní jalè bọ́ọ̀bá wá ní tó ti wọn dáadáa tó fi sí yóò tuntun wọn lọ. anábìọ́sọ̀rọ̀ náà yóò sọ̀rọ̀ sọ̀rọ̀ aláàmọ̀ láti rìn ní àdáyé àti àdáyé. aláàjì ni ó ṣe fún mi kó o sì di ọ̀rọ̀ mi lọ́rọ̀ tayọ pàmò wọ áfíìkì ní bífọ́jẹ́lì káàdì náà ṣe wá rọmi lọ́rọ̀ mi wípé ní wà bùkátà di mi yàtọ̀ ibuku wọ́n lọ. ọlọ́pàá ní ìjọba sọ pé sábà ọ̀tá lẹ́ni ìyàdí mọ́lẹ́kù ìbùkún ọlọ́run ìṣe o. tàbára kàlẹ́bí ìyá ìdílé mọ́lẹ́kù ọlọ́lá lò fún mọ́lẹ́dínnísì máa ń wá tàbára kàlẹ́bí ìyá ìdílé mọ́lẹ́kù ìbùkún ní fọlọ́ ọba tó ti pé níbi gbogbo nǹkan pátápátá àdìmọ́là kù ọlọ́dún ní wọ́n wà láàbù iléeṣẹ́ ìrìn kọ́dí ó ní kápá ló gbogbo gbẹgbẹ bẹ́ẹ̀ alẹ́ ní kọlákàlì mọ́tàwáyé ayé àtàlẹ́yẹ lùwà fún ìtàn lẹ́yìn ẹtùtù ìgbé olọ́dá ikú olọ́dá ìsìnkú táàjọ wà lórí ẹ̀ ìyẹ́kúlúwà fún ọfẹ́ fi ṣe ìdánwò fún wa ní. ìdìdánwò ni ìdí ń jẹ́ bàtà ń ti dàdánwò náà nù. tó ṣe eré àwọn òní ṣe eré ìnílé ayé wà fún. ayíjókòó àṣàdùn àmàlà ta ni ó ṣiṣẹ́ rẹ̀ dùnú yín wà wọ́n láti ìṣòro ọ̀hún ọlọ́run ni ọba adébó yí ọba tí ò sí rẹ̀ alọ́ka fóònù ẹtí máa ń sàmúlò ìbẹ́ dà. ọlọ́sọ sọ́ọ̀tù rúdù ayà èdè inú ẹ̀ sọ́ọ̀tù rúdù ọlọ́ba sọ pé wà wúwà nílẹ̀ ní alákọ̀ sàmà wá ti wà láàrúkọ ní sí láti àyíká mi wà ká ní àmìsù alàlímọ́ ìyẹ́kùlù àkó àyíkó àṣàlù àmàlà ọlọ́run ni olùdásánà àti ilẹ̀ láàrin ọjọ́ mẹ́fà àdìsú ọlọ́run àdọ́lá rẹ̀ ọ̀bẹ lórí omi ìyẹ́kúrú àfún ọlọ́pẹ́ ẹ̀yìn òní. tọ́lọ̀ bá dá ara ìjẹ́fẹ́ sínú àjẹjẹ́ tọ́jú ara rẹ̀ sínú náà ní òbí lélẹ̀. ṣùgbọ́n lè kúrò ọlọ́ ilé ìjẹ́ àwọn ajẹ́ tí wọ́n ajẹ́ pé mi wàá lórí bẹ́ẹ̀. ọlọ́ni ẹ̀rọ lọ ilé ayé ìwà tẹ́lẹ̀ òwe lọ. ọlọ́sùn ti mà kọ́lẹ̀ láàyè gbàdájú ìtọ́rù bẹ̀rẹ̀ ìjà. ọ̀rọ̀ náà ní yípadà tọ́lọ̀ kọ́ ló ní yípadà ẹ lọ lọ lọ gbìlẹ̀ ayé. ilé ayé àdánwò ni mọ́jú mùsíbà ọba olójijì kọ́ wá jẹ́ ipé torí èlò òkú àwọn ẹ̀sẹ̀ sọ́nà. ara ló bá ẹ̀sìn burú agbẹ̀sìn ló gbàgbà lọ́pọ̀ dùnú wa á pa agbẹ̀sìn ní adarun gbẹ̀sìn á lè jẹ ìbábà gbogbo ọwọ́ sọ́ọ̀sì gbogbo ẹsẹ̀ sọ́ọ̀sì mi tí mo sì bí abájọ báyìí èèyàn kan tó tó fúyẹ́ nínú ẹ̀sìn àti ọ̀lẹ́sìn yóò sọ pé lọ́wọ́ lọ ṣáájú yọba bẹ̀rẹ̀ yọba bẹ̀rẹ̀ bọ̀ yọba bẹ̀rẹ̀ bọ̀ lọ́nà dàgbà wọ́n jà sẹ́bọ̀ wọ́n jà wọ̀nyí wọn náà sẹ́bọ̀ wọ́n jà gbọ́ wọn nínú rẹ̀ wá o láti kúrò láàánú rẹ̀ o ànábì ibrahim nínú àdúrà rẹ̀ ọlọ́run gbogbo wọn àtàwọn ọmọ ọmọdéwọn gbogbo àwọn ìrìnàṣẹ́ ẹ̀rọ kọ́nà tó gbé wa ìrìnàṣẹ́ bọ̀ àti wọlé rẹ̀ nínú àwùjọ táwọn ó sì ń kú pọ̀ àti wọlé nínú àwùjọ táwọn àti wọlé ẹ̀rọ sí yẹn la ó sì ń kú pọ̀ ṣùgbọ́n èèyàn ni ó ní àbò ìdí ó ní láyé ìbí òní bẹ́ẹ̀ bọ́ bọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejì tó fi mọ̀ pé òdiwọ̀n mùsíbà tó bá bá ọ àánú ọlọ́run bẹ́ẹ̀ bí bó ṣe jẹ́ òdiwọ̀n yẹn ọlọ́ba àlejò lásán fún anúsúrátù ṣùgbọ́n àyà táàkì ọlọ́ba sọ pé wà má asọ́ọ̀bà fún mi mùsíbà tí fábí máa kásábà àìdí tó ń wáyà àbò àǹgẹ̀bí. èyí ò wù sí tọ́ba bá nínú mùsíbà ọwọ́ ilẹ̀ ìfà owó ọwọ́ ilé sikiri lẹ́ẹ̀fà. Ànábì ọ̀sán náà àlọ́sọ́là ó ní ìmọ̀ ní àlàáfà ní mọ́bí ní òde. Fẹ́ẹ́ gbogbo àlàáfà ní ìgbà pátá. Òní máa já sí. Tọ́lọ́ bá fún dáadáa tó bá dúpẹ́ lọ́jà sórí lọ́dọ̀ ọ̀rọ̀. Tí mo sì bàbá kàn tó dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ yóò tó já sí orí lọ́dọ̀ ọ̀rọ̀. Ànábì ọ̀sán náà àlọ́sọ́là ó ní gbogbo mùsíbà tá àwọn tí wọn wá yẹn ọwọ́ ara ara ìfà kó dàbí inú ẹ̀rù tó bá gbìyànjú ẹ̀rù lọ́nà. torí ẹ̀rù jẹ́ pé múmi tọkàn rẹ̀ wá lóṣù tó bá ti fẹ́ sàkọ́mẹ́ntì náà ìtìkọ́ àwùjọ ń bẹ̀rẹ̀. ìtìkó tó lọ bí wọn lọ táwọn débi gbó ṣe báyìí ìsìnbáwò lọ bá ti bẹ̀rù. torí pé wọn bá ti ti ìsìnbáwò bẹ̀rù bọ́ọ̀lù àti tọrọ tọmọ rẹ bá ṣe gẹgẹgá tọwọ àwọn ti lórí ẹ ó ní kóòtù tó fi ṣe ó sì dùn ọ lẹ́mìí ìsìtìfáàmù ló ti bẹ lọ ọsẹ láti ẹni ṣèlú níbi ọsẹ láti ẹni tó gbogbo tọ́gbà dáadé máa ń gbòòrò ẹ̀sán àbí ìgbò ọsẹ ìgbèdé nílẹ̀ ní káwọn ń dáadáa lọ́la ọba ní pọ̀ ẹ̀wọ̀n yọ̀pọ̀ pọ̀ ní ìlú ìmọ̀ òye nígbà yọ̀pọ̀ pọ̀ sí i. ó ní ẹ̀ṣẹ̀ kan tí mo ti ṣẹ̀ tọ́lọ̀ mo fi bínú bí ọdún kẹ́kọ̀ọ́ ní ma. ọlọ́wọ́ àdùn ọdún lẹ́yìn nínú kọ́lá jìbì bọ́ nínú kọjá pé kí ọ̀bọ̀ ọdún sí ọgbà bẹ́ẹ̀ kó o lẹ̀ o lè kó owó tí ń tí lásán ní ọgbà lọ́wọ́ rẹ̀. ó sì ẹ̀yẹ́ pé kájísì nọ́mà náà ní ọgbà lọ́wọ́ rẹ̀ mọ́mọ́ bá tún ṣe tẹ́jọ́ bá ṣe ní yọ̀bọ̀ gbé wa fún àtọ́ ọlọ́run ẹ̀sìn ni ẹ̀dọ̀ bí èyí ó ti bá tún mú yẹn bá pààlà pààlà ní ọjà nílẹ̀ ìdọ́gba kájà ayé ẹ̀rọ tẹ́ ká ní níwájú ẹ̀tọ́ lọ́ba tó kùn dé oníwà rẹ̀ tó ń tún wà lọ lọ́dọ̀ lọ́dọ̀ ṣe bọ̀. ndé ọba kẹ̀kẹ́ ti ọ̀rọ̀ pé á ọlọ́mọ sàánú o. gbogbo mùsùlùmí bá tó sí a ìsìfáwò nàìjíríà ń bẹ̀rù nítorí ìtọ́lọ́run ọlọ́run sọ pé wà má àsọ́ọ́bà fún mímú sí ibà tí ń fábíyàn kasabati ayébi kó ń bọ̀ ya kó alẹ́rì mùsùlùmí tó kọ́ bá ṣẹlẹ̀ sí ní ọwọ́ ilẹ̀ fàáwò ọwọ́ ilẹ̀ fàáwò wọ̀yà kó alẹ́rì èkó tó kọ́ ọ̀rọ̀ tó mójú kó òwe kíláàsì òkú ẹ̀ lọ́dọ̀ pé máa ń fi bíyìn ní ilé ayé òdòrò ìyàwó rẹ̀ tí ọ̀gbọ́n náà ọ lẹ́nu ọwọ́ rẹ̀ lè fa ọwọ́ rẹ̀ lè fa ìwọ náà sì ni máa ro àṣìṣe tó ti kọ́kọ́ ṣe náà kọ́ máa rò lọ́pọ̀ kan tó o bá túbà ń bẹ̀ tọ́lọ́ bá gba túbà rẹ̀ yọ̀mọ̀ gbọ́rọ̀ ìjọba ẹni padà ẹlòmíì kò ní àdírẹ́sì ibi tó o ti ní fọ́ọ̀sì fọ́ọ̀sì èrè ìjọba sọ fọ́ọ̀sì èrè ìjọba sọ kọ́kọ́ àdírẹ́sì ibi tí o wọlé ní fọ́ọ̀sì náà pẹ̀sọ̀ òsèlè ṣe kọ́wá tọ́wá tó ń jẹ lọ́dọọlọ́ kọ́nà wá dẹ̀ ìdùnnú rẹ̀ sí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tó fi mọ̀ pé kò síbà tọ́ba dé bá ọ kọ́ ọmọ inú àánú ọlọ́run níbi ọmọ báwọn iná ìyá ayà ọlọ́run sọ nínú sọ́ọ́tù náà ayà sixty one ọlọ́run ìwà ọ̀rọ̀ ákìlú náà sàbẹ̀dọ́ lé yín máa tààtà lé àmì dáàbà àti kàṣíwájú tọ́ba ti dé gbogbo àwòsí ẹ̀ bá ṣe lọ́lọ́run fi ń fìyà jẹ wọ́n ní yóò fi àjẹ wọn tán gbogbo tí wọn rá pálá lórí ilẹ̀ kò ní sí kẹtìyà ọlọ́run nípa. bẹ́ẹ̀ náà ní sùràtù máa ṣe ayé àkọ́kọ́ ẹ̀ ní ẹ̀dọ́ fẹ́ kà wàlá yorùbá ti dòrò láàrú ní ẹ̀sàbí máa kásábú máa taraka àlà àgbàrí àbí ńláàbà tọ́ba ti rí pé gbogbo táwọn yẹn bá ṣe ń ṣe lọ́wọ́ fi fi yà á jẹ́wọ́ ní iṣẹ́ ẹ̀kú ọlọ́run yìí fi ní kẹtí ọmọ arápálá lẹ̀ lórí ìpẹ́ yìí. ẹlẹ́ẹ̀kẹrin tó fi mọ̀ yìí pé mùsùlùmí tó bá ṣẹlẹ̀ sí ọ lórí ilẹ̀ òdiwọ̀n bó ṣe mọ́ mọ̀ pé àánú ọlọ́run torí pé ọlọ́run ọba ó ti ṣàdéhùn fún wa fún ọmọ sanwó-alẹ́sàn lórí dáadáa tá a bá ṣe tí mùsíbà bá sì ṣẹlẹ̀ sí wa yóò tún san wọ́n lẹ́sìn lórí ẹ̀. ọlọ́ọ̀bá sọ fún wa nínú suratul An'am wípé kulli man ma fi samawa suratul An'am àyà kejìlá kulli man ma fi samawati wal ardi kulli lillah kataba ala nafsihi ar-rahmah. ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه الذين خسروا أنفسهم فهم لا يؤمنون ọlọ́ọ̀bá sọ ibi sọ fún ọmọ ibi ogo ti bẹ́ńsán àti ilẹ̀ ta ló ní ọlọ́run ni àwọn kan pè é mọ́ra wa lásìkò kan ní kólélá ọpọlọ́run ló ní katabala náà ṣe ẹ̀rọ àmà ọlọ́run ti sí lọ́rùn ẹ̀yìn tó wọ́n mọ̀ sàrọ̀ ó sí lọ́rùn lórí ẹ̀mí ara ẹ̀ ní. ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ọlọ́run kò ní jọba bá jó àdúgbò ojú ìṣèbìtì bẹ́ẹ̀ alẹ́ yìí náà fásibu àrùn kúsọ̀rọ̀ pàrọ̀ ńlá yòókù nínú. àwọn tí wọ́n sọ̀fù ẹ̀mí ara wọn tí mo sì yé iná làwọn tó ń pè wọ́n nígbà tó wù lọ. eléyìí ni ẹlẹ́ẹ̀kọ̀kànlélí ogún nípa pé mùsíbà tó bá ṣẹlẹ̀ sí wa ni tó ṣe mọ́ káàdùn mọ́ àwọn ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni lágbára tó ju bẹ́ẹ̀ lọ ẹsẹ̀ wa bá ń sẹ̀ náà ó ti sáàpù tó ju bá lọ ọlọ́ọ̀ni dàpọ̀ mọ́tò rí ẹsẹ̀ wa tẹ̀sí mọ́tò ìyàtẹ̀ wa wọ̀ sàmójúkò fún wa wọ̀ ọ̀la tòrò láàmú rẹ̀ ẹlẹ́ẹ̀kejìlé ní ogún nínú àmì àánú ọlọ́run tọ́lọ́mú gbígbéra rẹ̀ ní abraham ẹ̀rọ yìí ó náà ní jẹ́ inú tọ́lọ́mú sí inú wa káńtó ni àdísùkù ló dé lábọ́wá àgbàbá wọn sọ pé kò tẹ ìmọ̀ ọjà aláwọ̀ náà àbẹ̀ sàṣìṣe ṣùgbọ́n àdísùkù ó náà ní gbogbo kúlù mọ̀nà bẹ́ẹ̀ gbogbo tí bá ń wúlò fún wa nílé ayé yìí tọ́nà bá ti mú ọ ìlérí sùkù tiẹ̀ ilé àwọn ẹ̀láìkó ti wá nọ́mbà tó ti wà lórí gbogbo tọ́ọ̀bù àwọn sàǹfààní bẹ́ẹ̀ pàtà mo ti lọ́kọ́ ìlérí sùkù tiẹ̀ lórí ìfẹ̀yìí.

ọlọ́ni kulawo antum tam kulawo antum tam libuna khasa'ina rahmatu rabbi idan lamsantum khasiyata infa wa kana li insanu kafura. ọlọ́ni sọ fún àwọn káfíìn ni ẹ̀yin ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́ba ti pípẹ́ pé ọrọ̀ àánú ọlọ́run ọwọ́ yín àní pẹ́pẹ́ ọrọ̀ àánú ọlọ́run tọ́ba ti gbé ọwọ́ onídọ́wà ní láwọn sáàtò kàṣíàtà ìfà ẹ̀bá dágbó sọ̀rọ̀ ẹ̀bá fi síbi sáà nítorí ẹ̀rù bíbá bá náwó kíkọ́ máa tán wàkàrà lè ṣà ọ̀túnrọ̀ ọmọ ẹ̀dẹ́ ni amúnibí ni káàbì amúnì bẹ́ẹ̀ náà ni mùsùlùmí tí bá ń wà káàbì amúnlọ́lọ́ jẹ́ ojú tó bí ọlọ tọba ti fi pẹpẹ ọ̀rọ̀ àánú rọbì olùtọ́jú mi ẹni tọ́jú gbogbo wa ìrìn pé ẹmọ ti jẹ pẹpẹ ọ̀rọ̀ sẹẹmọ ẹdá pẹpẹ ọ̀rọ̀ sẹẹmọ kazina stọ ibi tí àwọn tí ó wúlò fún ibi tó náà stọ yẹ sí tọ́ ẹgbẹ́ ọwọ́ àwọn ènìyàn wà ní. reward ọ̀sẹ̀ nìkan ní olóṣèlú gbàgbé òun mọ́ strong reward ẹ bá lò wọ́n kọ́ wá kájọ wá sọ abẹ́ńtọ́lọ́ bá sọ wọn nìkan pẹ̀tọ́ ọ̀rọ̀ ara wọn kọ́ sí wọ́n pè wọ́n ní security vote àbòsí bẹ́ẹ̀ àbòsí bẹ́ẹ̀ ó fún ní ìgbéyà àbòsí bẹ́ẹ̀ ó ní ká for public interest àbòsí pẹ́pẹ́. pẹ́pẹ́ ọ̀rọ̀ tí yóò fi ọ̀rọ̀ fún ẹ̀tọ́ ọ̀dọ̀ èèyàn lọ́nà kò sí a ojú àwọn èèyàn bá rí náà bò. èyí tí wọ́n máa wà ní ìsìn lówó owó ṣùgbọ́n ibi tí ń bí owó òun tọ́ba ti pé apá apá àwọn lọ́wọ́ àti a nǹkan dé. ẹ̀rí náà ọmọdé jáde tàbí ẹ̀rọ ọ̀tọ̀ ọ̀pá bọ́ọ̀lù gbé sí wọn ní ìkápámọ́ o. tọ́ba ti pé pẹpẹ ọ̀rọ̀ wa ọlọ́run ti lọ́wọ́ jonathan di káàdì báyà bá sí ìdí kẹ̀kẹ́ jẹ́ mọ́lá yé ṣùgbọ́n ní owó wa tọ́lá ń gbé lọ́wọ́ rẹ̀ ẹ̀yìn ńlá ẹ̀yìn tó dé mọ́ ọ kọ́wá jẹ́ pé ibi tó kò ń ti ń sun abẹ́ ẹ̀yìn lọ́wọ́ tó sì lágbára lórí ẹ̀ tí ọlọ́run sì gbé kó bẹ́ẹ̀ mọ̀ á. Ah! nǹkan dé ni mo sọ pé ìyá àwọn ìdílé ẹgbẹ́ ọ̀rọ̀ náà àwọn oríṣiríṣi nǹkan tọ́nà pàrọ̀ lábẹ́rẹ́ lẹ̀ èyí tó fi sórí òkè orí òkè ibi tátẹ́kùn ti ń wá ẹnìkan kan ọ̀mọ̀ díẹ̀ wọ́n á kọ́ wọ ọmọ lọ́wọ́ ní in trillions inú wọn máa kú ní wọn máa kú atẹ́kùn yẹn lọ́gbọ́n kan máa jáde táwọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ ìgbìmọ̀ inú wọn gbé ètè táwọn ọ̀rọ̀.

kó o tiẹ̀ kó o tiẹ̀ ronú pé nígbà tó yẹ pé ìfẹ́ mo ìfọ́ ẹ̀ bá kan tí kò tiẹ̀ sí pẹ̀lú bẹ́ẹ̀ ní ẹni bẹ́ẹ̀ ní ẹni tó ṣe. ẹ̀tọ́ náà fi bẹ̀rẹ̀ fún ìsìlọ́kàn ẹni ẹni tó ṣe dá burú ẹ̀ lọ́kọ́ sàánú kó wọ́n fi ẹ̀rín wa bọ̀ bá lẹ́nu. ọlọ́pàá tó dé wàkà nàlẹ́ ìsàánú ọ̀tún ọmọ ẹ̀dẹ́ ènìyàn á o àdìsí tọ́lọ́ bá ṣe káwọn pẹ̀lú àwọn ọlọ́run nígbà yẹn ọ̀rọ̀ mọ́jà ló ń gbóló wa. ẹlẹ́ẹ̀kẹta yìí ní ogún. onílẹ̀ ta àgbèrè rákọ́tù láàyè ta ìyáàdì òmùọ́ kí yọ fẹ́ ṣe iná kó sì tún ṣe. ìjọ ìjọ òkùnfà kó ló sì rọ̀ fún yàn nínú àwọn ọlọ́run. ẹlòmíràn á máa gbìyànjú tí ò ní rí bẹ́ẹ̀ kódà ẹlòmíì yóò mú lọ́pọ̀lọ́ ìdùnnú lọ tí bá ń ṣe analysis báyìí ẹ̀fẹ̀ lè lọ lóko tì lé ṣùgbọ́n bí tọ́fẹ́ ṣe kò ní sọ̀tì. tí ẹ tó bá sọ̀tì ju mọ̀ tó nú àwọn ọlọ́run. ọlọ́run tó bá tó sórí àtẹ̀ká. tẹ̀síwájú nípa àwọn àṣàbò ìgbà ọlọ́ni amọ́kásíbítà náà àṣàbò ìgbà fi wá rọ̀ kí ní káàánú mi ní ààyè àti. àwọn olùkúbi ọbẹ wọn ìgbàgbọ́ sọ́dọ̀ ọba wọn wọ́n sì ní àwọn olùkúdà ọlọ́run wá sàlékún òtọ́sọ́nà ọ̀tún sí inú wa. nígbà tí wọ́n wá tọrọ ìrọ̀rùn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run sì ṣe ìrọ̀rùn fún wa tẹ́yìn náà ti mọ̀ nù súrọ́tì káàbù ọlọ́run ti pàtó abiná àlá àdá àdéhùn pé káàbì sí ní ìná àdáda àti wọn gbọ́ nǹkan mọ́ tó bá tún lọ fọ́tún gbọ́ọ̀rọ̀ tó fọ́tún gbọ́ọ̀rọ̀ nínú káàpù náà ẹ̀wù sí ọlọ́ nínú ẹ̀ nínú ayé àtẹ̀bàlá nínú ayé àtẹ̀jìlá ọ̀rọ̀ ní nàánú nà ó sọ àlẹ́ kánábà fún bẹ̀rẹ̀ àti iná fífi àtún áhàmù yọrọ bìhín wàjírí náà ń kú dáa kẹ́kẹ́ tó àti tìrìtì dáwọ̀ yìí àgbàdìde. ọlọ́run ní àwọn là ń sọ ìtàn wọn fún ọ ní ti òdodo ọ̀dọ́mọdékùnrin ni wọ́n wọ́n nígbàgbọ́ sọ́lọ́run àìsí àlékún tọ́sọ́nà fún wọn. inú ayá kẹrin ni ló gbó bẹ́ẹ̀ ọlọ́run wá ní ìdérí tàzálí tó mú ohun wà máa yá àbùdó náà ilà wà fàáwó ilẹ̀ káfíì. يرجو لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا ọlọ́run ní wọn létí nígbà táwọn èèyàn yìí tí wọ́n ń takété tẹ takété sí wọn àti jẹ́ ń sìn lẹ́yìn ọlọ́run lẹ́yìn ọba wọn sìn ọlọ́run wá ní kí wọ́n máa lọ sínú òótọ́ àlórí òkè yẹn tó yẹ kó ń rọ̀ kó kò ń mẹ́rọ àpẹẹrẹ nínú àwọn ọlọ́run ọlọ́run fi ránṣẹ́ sí yìí nínú àwọn ọlọ́dẹ tó gbẹ o wàyí wáyé tí ìlàkùn ń gbé àwọn èkó ìbẹ̀rẹ̀ bá bá ọ̀nà ọ̀run ọlọ́run sì ṣe é wù yín ọlọ́dà tó máa ń ṣe ọ̀nà ọ̀rọ̀ fún ọ̀nà láàrin wa wọlé àti kúrò láàrin rẹ̀ lọ́dọ̀ tó wá sọ pé wọ́n lábẹ́ ìlú òbí káàbì ní kàlá àtàbí àti sí yíyá wá sí àjò ti sáà àmà àgbà yẹn ní wáyà twenty five rẹ̀. oorun tí wọ́n sọ lọ́wọ́ ọlọ́run ní sọ̀rọ̀ àbúrò yá ti ń sì ní náà three hundred years ní ẹ̀sùn kó dàrọ́ tó dé mẹ́sàn-án three hundred nine ọdún wa ti padà gbogbo owó ní ẹrù gbà wọn lọ́wọ́ kọ̀ bá gbà mọ́. wọn ò tètè mọ wọn ti kẹ́yìn bọ́ lọ́wọ́ àgbà wọn lọ́dà àwọn ọmọ ìdìbò owó jọ. ẹ wá fún wọn padà sínú káàbù ọlọ́run ṣe ìmọ̀ ni. so inú àwọn àyè ní márùn-ún tó tọ́lọ́run fi sọ fún ayé owó ju òkú dìde ọlọ́run ti practicalize fún alẹ́ ayé ìkánú ẹ̀ lọ à ń bọ̀ àti òkú ìṣá àwọn ọ̀gá rẹ̀. nínú àgbo ọlọ́run tí í ṣe ẹlẹ́ẹ̀kẹrìnlé ní ogún nínú àmì àánú ọlọ́run òun náà ní pé ní ìṣàlà owó wà láti wà láti yẹ tẹ̀síwájú wà láti. ọlọ́run ò bímọ bẹ́ẹ̀ náà sì ni kọ̀mẹ́tì kankan lọ́mọ nínú àgbo ọlọ́run gẹ́gẹ́ bí ta àlọ́ àyà rẹ̀ àti kà á sókè nínú sọ́ọ̀tù Maryam àyà eighty eight sí ninety five bẹ́ẹ̀ náà ní ká tó lọ wo sọ́ọ̀tù sọ́ọ̀tù àyà eighty one àti eighty two ọlọ́ni kuli kana lirrahmani waladun rahmanu náà lọ́lọ́run tó sì lẹ́yìn tẹ́kọ̀ tó sì lẹ́yìn tẹ́lẹ̀ lọ nínú sọ́ọ̀tù Maryam nígbà tó kọ̀rọ̀ àwọn èèyàn yìí mẹ́ta náà pé nǹka ẹ̀yẹ rahama ni wọ́n lọ tó ń fàánà awùwà lórí àbídí subahana subahana rọ̀bì sàmáwá tó àbídí rọ̀bì làbísí àmà yẹsìkú. tọ́ba ti di ọdún wọn bá a láàánú jùlọ ọmọ ń bẹ fún mi fàánà awùwà lórí àbídí. èmi gan-an ní kọ̀ọ̀kan wọn kì yóò sí lọ́nà kẹ́lẹ́ tó wà wọn sọ ṣùgbọ́n ọ̀sọ̀rọ̀ mọ́nà nítorí pé aláàbò ni kò sí mẹ́rin kankan lọ́rọ̀ nítorí pé aláàbò ni lórí gbogbo ẹ̀yà ẹ̀ tọ́ba mẹ́rin kankan lọ́rọ̀ àbí yẹn máa ṣí ìt nínú sùrọ̀tù ìsàrà ayà ọkọ̀ ìbẹ́ olúwa kò nílé káwọn dèrè ilẹ̀ ayé ilẹ̀ bí ìlànà yẹn tẹ̀sí wàlẹ̀ dáa wàlẹ̀ àti ẹ̀kọ́ nígbà wọ́n ṣe é kó fi ìlú ọ̀yìn. ولم يكن له ولي من الذل وكبره تكبيرا إن الحمد لله بلغ الله الذي لم يتخذ ولدا nítorí ọlọ́run kò tiẹ̀ jẹ́ ìrìn lọ́rọ̀ ọ̀rẹ́ láti mọ̀ nípa lọ́rọ̀. èyí tá a fẹ́ dúró sí tá a fẹ́ dúró sí àti sọ́kọ́ àti sọ́kọ́ òun náà ní ìtọ́jẹ́ twenty five ìkarùnlélí ogún nínú àmì àtọ̀rọ̀ òun náà ní pé iná tọ́lọ̀ ń sọ pé ń bọ̀ lálẹ́ kìá mọ̀ ìjà ọlọ́run ní mọ̀ ń jẹ́bẹ̀ ní mọ̀ ń bẹ́ẹ̀ kọlọ́kọlọ́ àkó bẹ́ẹ̀ àjẹ́ńtà tọ́lọ̀ sọ fún wa àánú ọlọ́ni o wíkó bẹ́ẹ̀ àánú ọlọ́ni o kọlọ́kọjọ́ lé wa báwo ọlọ́sọ̀fọ́ sọ́dọ̀ alàìmọ́ àfọ̀ sọ́dọ̀ làdìhàn àyà fifteen àti sixteen ọlọ́ni kuli ní àkàkọ́ iná ọ̀sẹ̀ ìtọ́rọ̀ bí adáàbá yọ̀ mí náà ọ̀sẹ̀ yìí máa ń yí sọ́dọ̀ àníwò yàwó máa yí lè fagbọ́dọ̀ ìmọ̀ wàdáàyíká àlùfọ́ olùmọ̀ bí sọ àwọn káàkiri nìyí pé ìní àkàkọ́ èmi ń bẹ̀rù ní àṣẹ ìtọ́rọ̀ bíi bá yapa ọlọ́run pé mọ̀ ń fẹ́ bu àgbà abẹ́yẹ obìnrin àwọn ìyá ọjọ́ ńlá nínú ìjọ àdìsí àmà kọ́nà tó sọ àpò bẹ́ẹ̀. ọlọ́wọ́ aṣọ́kọ́ máa ń yí sọ́ọ́tọ̀ àríwú ẹ̀ńtọ́ lọ bá síkò bí ìyá tí ò dé yá rẹ̀ ìyá ọjọ́ ti ìjọ àdìsí àmà fàkọ́jọ́ ìmá. a ọlọ́run ti kẹ́ ló ọlọ́run ti sàánú o máa ń yí sọ́ọ́tọ̀ àríwú ìyàwó máa ti dé fákọ̀jọ ọ̀dìmá ẹ̀ńbásí ẹ̀ńtọ́lọ́mbásí kú bí ìyàjọ́ náà ọlọ́ọ̀bá ti sàánú ẹ̀mí yẹn wọ̀dà àdégbàlẹ́fọ́ òtò bí èrè ńlá fojú hàn iná ẹ̀yẹ jẹ́ kọ́lọ́dà kò mọ̀jà ti ọlọ́run nínú sọ́ọ̀tù ara Imran aya one oh six àti one oh seven ọlọ́run kò yọ ọjọ́ náà ìgbéyàwó mọ́tàkùyàwó tó ojú gbóná wọ́n tẹ̀síwájú ojú gbóná. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون ibita tó ṣùgbọ́n ẹ̀rọ lọ́jọ́ sọ fún wa yàwó mọ́tẹ́kù yàtò ojú ohun ìjọ àdìkì yá táwọn ojú ti táwọn ojú funfun wà tẹ̀síwájú ojú ogun àwọn ojú kan ó sì dúdú ìgbà ọkùnrin ọkùnrin lọ́wọ́ bí yorùbá ti máa ń ojú ẹ̀sẹ̀ ọkùnrin lọ́wọ́ ẹ̀ a ní ẹ̀ bá fi mọ̀ tábìlì bá fi nǹkan ní ojú ẹ̀ pé nǹkan ti sí ọkùnrin ti sí ara. ọlọ́run yíyá ọmọ tẹ̀kọ̀ yọ̀ tó ojú ogun àwọn ojú kan yóò tutù lólóóló tí ó funfun pàtẹ́síwájú ojú àwọn ojúgbà ẹ̀ ní tẹ́tánbẹ̀ dúdú lọ funfun tó wà ní ojú ojú dúdú pa kí la ṣe ọ́ àti dúdú ojú àti funfun ẹ̀ gbogbo ẹ̀ gáà ní dúdú pa. fàámà lẹ́ni iná sọ wá dájú ojú ogun àwọn tó ju wọn dúdú ní ọ̀gá ìyáàmà wọ́n máa sọ fún wọn pé akápàdé tó ń bá àjà yìí máa ń lè tó lẹ́yìn ìgbà tẹ́lẹ̀ nígbàgbọ́ ẹ̀sùn ní kébè ẹsẹ̀ kẹfẹ́ ní sọ́lọ́ kúlù mọ̀lúdí lọ́dọ̀ alágbèpá anábì sallallahu alaihi wasallam ó ní gbogbo ọmọ pátápátá ni wọ́n bí lórí ẹ̀sìn Islam inú wọn bí lórí àdàmọ́ ibi ọmọ tó náà bá mẹ́ bàbá bàbá wàhùn ọ̀gbìnrin àwọn ìnáṣẹ́ra ni àwọn ìmọ̀ntìsá rẹ̀ àwọn òbí rẹ̀ wọ́n sọ yẹ òbí àdúgbò àti wọ́n sọ ìdẹ̀sọ́rọ̀ àti wọ́n sọ ìdìmọ̀júùsì àwọn wọ́n sọ ìdì ni wọ́n máa

tọwọ́ akọ ní pé ní bàbá náà lọ́ba ṣe nígbà wá dé àbábọ̀ ṣé alábẹ́rẹ́ kúrú ni. ìjà àpá ìṣe láìsẹ̀nsì àjẹmọ́ náà wọ́n láàyè kájọ máa ṣe dáwọ́ àfíṣẹ́ méjì láì wọ́n láì fi ṣe láìsẹ̀nsì àjẹmọ́ náà. ó lè wà ní ẹgbẹ́ àjọ tó kó lóun máa lóun rẹ̀ lọ ọmọ kò bí wa ń ó dànù ara rẹ rò tí kì í fẹ́ bọ ní ọdá ọ ọ dànù ara rẹ rò tí kì í fẹ́ wọ ní ọdá o nígbà bá jọ ní náà fílà jẹ ní ọkẹsẹ tó fi kọ fẹsẹ̀ kan lẹ tábọ bẹ́ẹ̀ fi tiẹ̀ jọ sínú sí bàtú sọlá jẹ nàbí yìí ni àbọ nkí wọn bá jẹ nù ó sì yọ ọ náà jẹ nù tọfẹ bọ ṣiṣẹ́ àwa ní dókítà lọtẹ ikú dókítà lọtẹ ní àwọn dókítà sí ìfẹ́ tó rẹ kúrú ẹ kò ló ń tó ké wàá di wàá di nǹkan dúdú wàá di abíyá ń tọ́ ọmọ kí mo lọ kọ́ lọ jàmọ́ ah, ẹni ojú yóò fi fìlà ẹni náà kàdé náà ẹni náà kàdé náà ẹni ta ẹjọ́ ló fún ọ ìjọba àjẹnú ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ náà ni ìdákẹ́ táwọn táwọn tí ọlọ́run gbé ẹ̀sìn lé lọ́wọ́ tí wọ́n sì dákẹ́ lórí tí ọ̀dá táwọn ẹ̀fẹ́ lè dé táwọn yẹn wọ́n máa sọ pé wọ́n máa lọ ibi géètì torí fẹ́ẹ́ fẹ́ ṣàdúrà ṣé ẹ fẹ́ sọ di ilé awo ni ṣé inú àdìsí ló ti wá lọ àbí àti àdìsúnà àdìsúnà tó bẹ̀rù lọ́wọ́ kan wọ́n ní wọ́n ní wọ́n ní wọ́n á tún ọwọ́ wáìtì lọ́bẹ̀ lọ́nà wo ti bí àwọn tí ń dálẹ̀ iná ẹ̀ ló bí àwọn tí ń wà nínú ìwé tásẹ̀ tásẹ̀ bẹ lọ́wọ́ wọn pa àlámọ̀ yẹn tí wọ́n sọ̀rọ̀ nítorí nítorí àlámọ̀ ìdí ayé tipẹ́tipẹ́ ni bàbá wọn máa gbọ́ lọ kó kọ̀ọ̀rọ̀ kẹ́ wọn pàṣẹ bá fẹ́ sọ̀rọ̀ àwọn míì tó lọ ń gbá sílé lọ fún wọn káyà tó lọ kà bọ́rọ̀ bàdé ìsirà yìí la ìkàlàkàlàkà mi ń bá àti ní mùkálí fún àtọ́ òsọ̀lá àtàwọn kẹfà òun ìjàrá wa fọ́sà ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ nàbà ìyá. àwọn mímímọ́ àwọn ọ̀dọ́gbọ́n àwọn tí ẹ lákàsí ẹ̀sìn tí ẹ ẹ̀sìn tí ń jẹ́sìn wọ́n àwọn tó ti gbé àtúndí àtọ ni wọn máa fi ṣe lórí ìlú lè tó kó lè sórí rẹ wọn ti la báwọn yẹn bí ẹ ṣe níṣẹ́ lọ tí wọn fi ń jẹun bẹ́ẹ̀ náà ni wọn tún kọ wọn gbé wọn ò gbó lórí pé nígbà bá tó mú ilé ìwà nígbà nígbà gómìnà bá tó fún wa ilé ìbá tó fún wa àbáwá wa jẹ tí ò níṣẹ́ kò níṣẹ́ sàrà lọ kò síṣẹ́ wájú ẹ kò sí ọ̀nà kankan tó ti ronú pé òun fẹ́ dúró mọ́ kódà bí wọn bá yẹn wọn ta sọ́ọ̀bù kọ́ńtọ̀ kò ní ronú pé kó lọ́ọ́ rà mí fún àwọn àgbà owó ẹ́tẹ́jì bẹ́ẹ̀ owó sara yìí náà ni alẹ́ lómi ti sọ́jú yóò tó máa sọ ah, ẹ máa fà kó lè tẹ̀ ẹ̀yin gata ẹ̀ ṣiṣẹ́ ẹ̀yin náà làwọn náà máa jẹ ó sì sọ ó sì sọ dàbí oríire ẹni ẹ̀ wò ní àwọn bàbá wò ní sọ́ọ̀bù akíní kò sọ́ọ̀bù sọ́ọ̀bù ọ̀dẹ́ mọ́sálásí ti ń fi lẹ̀ sọ̀rọ̀ àrùn fàkàlàmà mi ń bá àdìní mọ̀kálífù ní àjọ ọ̀sọ̀láàdà ọlọ́ọ̀ni àwọn ànábì ọlọ́run nínú àbáni ìsirayílà àmì ìrólé fún wọn àjọ ọ̀sọ̀láàdà fúnra ìrúláre wọ́n tábàrú ṣàwáṣì ojú kòkòrò ilé ayé ni ń wáyé fasawọ́pá yẹn ní kàwọ́ ní ọ̀gá ìyá iná kan bẹ ti jẹ́ gáyìí nínú ẹ̀ ní wọ́n kò tó wá dálé ìyá rẹ̀ ọlọ́kọ̀ọ́sọ àbúrò bẹ́ẹ̀ bàbá wọn máa ń gbọ́n sábà fẹ́ wọ́n sábà fẹ́ wọ́n tẹnu máa àjàjà tó máa bá yìí lọ́nà pé tẹ́sí yìí bọ̀bá mu bọ̀bá mu ẹ̀kẹ̀kẹ̀ láàrin ẹ̀kẹ̀ láìsí láre wọ́n wà máa ṣàdúrà káàkiri wọ́n máa ṣàdúrà káàkiri wọ́n máa gbàsàrà káàkiri inú àrò báyìí wọ́n kúlẹ̀ tí ọ̀rọ̀ àwọn sàkàdà wọn máa béèrè lọ́wọ́ rẹ̀ ẹtí òfin jáka àwọn jáka rẹ̀ àwọn bẹ́ẹ̀ni ó fọ́n jẹun jẹgẹ ni wọ́n máa kú bí ẹ̀jẹ̀ ìlú ìgbìn náà lọ́wọ́ nígbà tí òun kó owó wọn rà kó wọn jẹ fúnra wọn àti òun fúnra fún ẹ̀kọ́ fún ẹ̀jẹ̀ nígbà tí ìgbà ìpè tí o pa náà lórí ìgbà náà. فخلف من بعدهم خلف أعطاه الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ẹlọ ni wọn dúró wọn ìbẹ̀rẹ̀ ti máa sẹ́sìmẹ́ǹtì tí wọ́n sọ ó yẹ ló lò lẹ̀ ìbọ̀lọ̀ lọ́sọ̀ ọ̀nà wà á ẹ wò ó wọn ẹ wò ó wọn ńgbẹ̀ bá bá ń dáhùn ẹ wò ó ńgbẹ̀ bá ń kírun lẹ́yìn wọn ẹ wò ó wọn gba máa ń ka fáti àkàbí kẹ ẹgbọ́n ẹgbọ́n tiẹ̀ ń gba máa ń kó mi wọn wọn tiẹ̀ ẹgbọ́n tiẹ̀ ń gbàtẹ́ bá ń fani ká wà á lórí táyé pé gbogbo ní ẹ máa sàmì ẹ máa wò bẹ́ẹ̀ sí kà tí bá ń wọ́ dàda ibù tiẹ̀ àlùkò àti tiẹ̀ wọ́n ẹ máa wò tiẹ̀ ṣe. ntọ́jẹ́ ntọ́jẹ́ kò mú òògùn rẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n dànù kò sí bẹ́ẹ̀ mọ́ ọlọ́nkọ́sà ni wọ́n ọ ọmọdé àwọn dàbí tiwọn o. وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون àwọn tójú wọn bá tọ́ba white níjọ́ bí àlèkìyàmà tójú wọn dodo ló nínú àyà mi òhun ìyàwó wọn yìí ní náà dọ̀rọ̀ ìrọ̀jú òhun ìyàwó wọn yìí ní náà dọ̀rọ̀ ilà àwọn bí a kà òjú òhun ìyàwó wọn yìí ní náà dọ̀rọ̀ ilà àwọn bí a náà dọ̀rọ̀ ẹ̀sìn àwọn olùkọ́ lólóńdó bí àlìyáàmà ẹ ti rà ní ọlọ́kẹ́ wọn ẹ ti lára wọn ọlọ́kẹ́ ìbálòpọ̀ ẹ ti mọ̀ bọ́lá lọ́lọ́sọ̀ ní kẹ́ndìdìdẹ ẹ ti mọ̀ ojú orí ìyàwó ọmọ ilé náà lọ àwọn olùkọ́ lólóńdó bí àlìyáàmà nílẹ̀ àrọ̀ bí a náà lọ ọlọ́dẹ àjọ wà nù wọn ọlọ́ni wọn mọ̀ wò ọlọ́ni wà á mọ̀ lẹ́yìn àwọn tí fàfi rahmatillah òfin yá máa yìí kù nínú àti ọ̀rọ̀ ní wọn bẹ̀rẹ̀ gbé ilẹ̀ ọlọ́dún àjọ wọn wà bẹ̀rẹ̀ ọ̀la àti ọ̀la nù. ọjọ́ ti lọ rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت نستغفرك ونتوب اليك ẹ bá ní atas. ayah.